الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم والرحمة أمين اللهم ذكرنا منه ما نسينا أمين وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم فريضة من الله والله عليم حكيم ومنهم ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله وحق والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين لم يعلموا أنه من يحادر الله ورسوله فأن له نار جهنم فأن له نار جهنم خالدا فيها ذلك لخزي العليم يحذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل استهزئوا إن الله مخرج ما ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعف عن طائفة منكم نعذب طائفة نعذب طائفة بأنهم كانوا مجرمين إلهي لك الحمد الذي أنت أهله إلهي على كل الأمور لك الحمد وليس بما أوليت مني أميحد وليس بما أوليت مني أميحد تضل وتهدي من تشاء من الورى وما بيد الإنسان غي ولا رشد وأمرك ساذ في الخلائق كلها إذا شئت أمرا ليس من كونه رد إذا شئت ọlọ́run á dá ọpẹ́ fún ọ látara orí rẹ lórí wa ọlọ́run á dúpẹ́. gbogbo ọpẹ́ tọ́tọ́ la fọ́ ọlọ́run. إلهي على كل الأمور لك الحمد وليت بما أوليت مني عليه حد ìdẹ̀ra rẹ kò sẹ́ni tó lè ká tán. ìlàyé aláàbùlé ọlọ́run àdúgbò ìwọ ló tún fẹ́ wa kù di ọjọ́ òní tó ní ká máa bẹ. وليت بما أوليت من نعمي حفظ وتوا فانو ركوا جوسيدي القرآن ìwé tó jẹ́ pé ìjókòó tí ẹ̀sìn ni gbogbo ìtọ́tọ̀dọ̀ ọlọ́run wá lọ́rọ̀ tó ṣe déédéé níṣẹ́ Ann. atúnpè kan ní àdísù rọ̀bání tàbí àdísù ìláhí tàbí àdísù lẹ́kọ̀dùsì. ọ̀rọ̀ ọlọ́run náà ni ṣùgbọ́n kò rórí gba iye alukur'an kò rórí gba àpọ́nlé alukur'an iyì inú iye alukur'an ni pé kur'an mọ́jísà ni wọ́tàjì mọ́jísà tá a fọ́ ànábì nílẹ̀ alukur'an tá a fi kó agara bá kèfèrí tí wọ́n lè múrú ẹ̀ wá. ara ẹni wípé tìláwọ́tò hu ìbàdà bẹ́ẹ̀ yẹn bá ń kárò Kùránì bá a ṣe ń ké tá a jókòó tì í wọ́n mọ̀ kàkọ́ lẹ́ni tí ń sin lọ́wọ́ fún un òní wọ́n kọ fún wa. bẹ́ẹ̀ yẹn sì ti onídọ̀la bí bá ń ka àdìsùn kúdùsì wọn ní sírò ẹ̀bẹ̀rẹ̀ tí ń sin lọ. ṣùgbọ́n èyí tá a jókòó ti di sàlùkùránù yìí bẹ́ẹ̀ èèyàn bá ń kà á ìbáàdà ni. àràfin kan tí èèyàn bá kẹ́nu àlùkùránù ládàá mẹ́wàá ni. àtẹni tó ké àtẹni tó gbọ́ ṣẹ̀rí ká nìfìlà ládàá tí ó gbà dèédé ẹ̀ náà ni ládàtà wà tá à ń gbọ́ ìlàgbà. làkọ́ni sàìdẹ̀ ní kọ́rì. Al-Qur'an ọ̀rọ̀ ọlọ́run tọ́jẹ́ sí wípé ọlọ́run jó yé wa wípé gbogbo ẹni tí bá ń ké yóò jèrè láyé yóò tún jèrè. lọ́jọ́ ògbéde àkèyà bẹ́ẹ̀ bá wá ní wàfà níta níta jókòó ti kùránù báyìí bá ma bá pè é lólóríire àtiwí oríire náà mọ́sán lórí burú fún wa. èké ọlọ́run ọlọ́ ọlọ́run bá sọ́jú Muhammad. ọlọ́run bá ní kẹ́ aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad. ẹ̀yin àsálàtù wa àwọn tọ́lọ́run ní kájèrè dáadáa lára wọn àbí ọlọ́run gbadalekun ìkẹ́ wọn. ẹnì kọ̀ọ̀kan wa táwa náà ń wá ṣiṣẹ́ ẹ̀kẹ́ tá à ń dájọ́ anabi ní idha marartum bi riyadil janna fartahu bẹ́ẹ̀ náà bá ti ń kọjá níbi àbàtà àlìjánná ẹ máa dárayá ẹ dárayá wọ́n wá bà nábì léèrè pé ṣé àbàtà àlìjánná tún wà láyé ni torí tá a bá ti ń kọjá lábàtà àlìjánná ká dárayá ká má máa rìn fèéfèèfé lẹ́ni tó ń sèrìnrìn pé ní tí wọ́n sì ọ̀kan mi. dárayá ìwọ náà darapọ̀ mọ́ wọn jókòó tì hàn wọ́n wá bànábì léèrè pé wọ́n máa riyadul janna ya Rasulullah ànábì lábàtà àlìjánà ń bẹ láyé àbàtà àlìjánà ni gbogbo màjálìsù zikir gbogbo bí àwọn èèyàn bá ti jókòó tí wọn àjókòó fún kankan jùlọ ti Ọlọ́run àbàtà ni. ọlọ́run mọ́sálá ìsẹ́nì kọ̀ọ̀kan ibi àti sinmi lánàá ọ̀rọ̀ sàkánà láti wà lórí ẹ̀ tọ́lọ́mba ní sọnù sóràtù táwùbà àyà ọgọ́tẹ̀ orí ẹ̀ láwà ọlọ́run ní innama sadaqatu masaki. ọlọ́run ní sàkátà ẹgbàjọ́ kìí ṣe pé àkàkò dàálẹ̀ àti sọ iṣẹ́ èèyàn ò ní sàkóńkó ni sàká owó ní tẹran ti ọjà ní torí a àmọ́ ń yọ sàká ọjà tá a máa ń pò ní rúdù gbogbo ohun tá a kó jọ tá ọ̀nà tó fi wá máa ń wọ sàkà rẹ̀ náà ni tọ́ba ti lè pé tọ́ba ti lè fi owó tó tó ń tí sàkà wọ̀ ti ń tàtọ̀ ń rà á tọdún kan tó fi pé bá owó lọ́wọ́ ẹ̀ sàkà ti wọ̀ ọ́. owó yọ ọlọ́run níta bá wá fẹ́ orí eléyìí la wá wà táwọn wá ń wá kiri pé kí ni yàtọ̀ fàkírù àti miskin gbogbo táwọn àbó onífíkìrù máa ń wí ó máa ń ní mọ́tíza kèsì fáwọn kan ó lè máa wo pé kí ni wọ́n tún jà lórí pé fàkírù yàtọ̀ sí mẹ̀sìkínù sí ó láwọn ti torí ó sì láǹfààní tí ó mú wá. torí a máa gbé èèyàn yẹ̀ wò ká tó máa fún ní sàká wo tó wọ̀n nínú orin èèyàn mẹ́jọ sálùkùrọ̀ àn torí ká yọ sàká fún yóò bá ti wọn kankan nú ẹ̀ á sọ fún pé sàká ọ̀kan ọ̀ àwọn àgbàdo bíi ìlànà àbísọ̀rọ̀ rọ̀ sùlù ní tàbísírù tàná ẹni tó ní kó òun sàká. anabi ní jókòó máa wò bá a bá ń pín tọ́ba kàn ọ́ tọ́ba wọnú ẹni tọ́kàn á yóò ọ̀bá yìí ti kàn ọ́ ọlọ́run ò ní fi ọ́ lẹ̀. إنما الصدقات للفقراء والمساكين. bàbá wa fẹ́ yọ sàkánà إنما للحصر ọlọ́run fẹ́ kó gbogbo rẹ̀ ní sáà yọ sàká fún ìjọ sínú rẹ̀ mẹ́jọ tá a bá ti mú mẹ́jọ ọjọ́ kú o sàká ò tó kọ́ tọ́rọ́ lọ́n fúnra ẹ̀ ra rẹ̀ ìlọ́mọ̀ọ́mọ̀ pín sàká fáwọn tọ́tọ́ sí kò fún ànábì ẹ̀ láàyè kọ́kọ́ bọ̀ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ogún òun ló pín àfẹ́tọ́ bẹ́ẹ̀ bá tún sọ fún pẹ́sẹ́ báyìí tá a tọ̀nà ọ̀dọ̀ tiẹ̀ má. mẹ́fà wá ń pín fàkírù yàtọ̀ sí. Si, fún mìsìkì onírànà kan làwọn àfáà wá kiri mọ̀yàtọ̀ wọn nínú ètò wa nínú àdìsí tí mọ́mù Muslim gbà wá látọ̀dọ̀ Abdullahi ibùnà amù. ẹnìkan bí léèrè tàbó bó ń ti léèrè wípé ǹjẹ́ nínú àwọn fúkàrà àlùmọ́ àjìrì kọ́ wà. bàbá olóhùn níbẹ̀ lòún wà wọ́n wá bi pé àlákẹ́ múra àtún ilẹ̀ ìhà so níyàwó tó máa ń gọ́ ọ́tì ó sì ní náà olóníyàwó ok tún wá pé máa dé o lóríjọ bá béèrè sàkáàtì wọn fún ọ ó fi mọ̀ pé kọ̀ọ̀kan àtúntò ọba tún rẹ́wù mí wọ̀ tí èyí tẹ̀ wù ti fàkírù àti olótó lè kàn ọ́ ó ní àlàkà mọ́síkánù tàṣkúnù so onílé tó ń gbé ọkọ̀ fúnra ẹni àbọ̀ rẹ́ǹtì ẹ̀ nítorí ọjẹ́ kọ́là oníná onílégbè ọlọ́mọ pé fà áńtà àgbìnìyà ó ní ọmọ pé inú àwọn abọ́rọ̀ lọ́wọ́ ó ní kò tí ì ọdún ah, kódà bá ansa mílẹ̀ mọ̀lú. ọba tó ti ayé bá ti yọ débi pọ́ ni pé wá tí sì ń gbé fún ọ ọba ń ṣe wá lọ ọba lọ ọkàn lè má dàdé o lè má dàdé o lè má nílùú kẹrẹ ọba lọ ọlọ́run ní sàkátà ẹ bá kójọ ẹkọ́ wọn tálákà àtàpọ́nkùn ẹlẹ́pọ̀nkùn ẹfún wọn ẹfún aláì tálákà àtàláìní ẹfún wọn bẹ̀. bàbá wọn sọ̀rọ̀ pé wọ́n yàtọ̀ síra wọn tá a wá ń wá kiri tá a tún padà wọnú àwọn hadith míì kí láǹfààní àǹfààní mi tó wà ń bẹ̀rẹ̀ ẹlòmíì lè sọ àsọtẹ́lẹ̀ wípé tóun bá kú tán ẹmú sùlùkù máa lí ìdá mẹ́ta nu gbogbo dúkìá mi sàn pé àsọtẹ́lẹ̀ ń wọlé gbogbo àsọtẹ́lẹ̀ tí ọba ti jù là mẹ́ta ogún lọ ọwọlé ètò èèyàn bá sọ tó ní gbogbo wọn sí méjì tí wọ́n fi kan ṣe sàrà òun là nígbà wọlé ó ti pọ̀ jù yọ sọ àwọn ẹbí ẹ̀ sínú ìráre torí wọ́n mọ̀ bá wà nù ìráre náà ló bí ogún pínpín tí wọ́n bá ti á kó gbogbo ẹ̀fọ́rà àtàkán kí á lókùn tí ẹbí ẹ̀ tí wọ́n jẹ léèrè lára ẹ̀ ànígbà tó bá ti ju ìlà mẹ́ta lọ bí ọ̀bá wá ju ìlà mẹ́ta lọ. tó ní dúkìá mi ìdá kan nú ní ẹ bá dá mẹ́ta ẹ bá ń fún lámọrin àtàláìní àti tálákà ṣàgbé èèyàn mẹ́ta lọ́dá kọ lámọrin ọ̀dàgbọ́ ẹnìkan ẹ̀fún ọwọ́ atúndà kọ pé ṣàgbélówó sàká ọkàn mú wàsíyà lọ sọ. So pé nínú dúkìá àwọn òun tún fẹ́ bá léwu lálìkí àmà káwọn ọmọ tó jẹ gbogbo ẹ̀ kán ẹ̀mú ńlá kan bẹ̀ ẹ̀bùn fún lamari bẹ́ẹ̀ dẹ́fà rẹ̀ ní lamari yẹn tọ́da sí i ẹ̀mú kan bẹ̀ ẹ̀ fún ẹni tó bá jẹ́ onípọ̀nkù tí ò ní pa á ìlà ẹ̀mú kan inú ìlà mẹ́ta ìlà kanú ìlà mẹ́ta ẹ̀fún fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta. àwọn arákọ̀ ọlẹ́hun adájọ́ sẹ̀ríà ni. bóun ló ṣe wá pínlà kan nínú ìlà mẹ́ta yẹn. tó bá jẹ́ pé èèyàn bá gbà pé fakir èèyàn ní tálákùtà ẹni tí ò ní kankan onípàkùn tí ò rí kamukọ àti tọ́jẹ́ pé òun máa ń rí tí ó jẹ lẹ́kọ̀ọ̀kan ẹ bá gbà pé nǹkan kan náà méjèèjì pé wọn ò yàtọ̀ yọ gbà wípé ìlà mẹ́ta nínú ogún òótàn àdá méjì àdá sí àdá sí méjì àfúnlá máa rí nìkan àwọn méjèèjì dín ẹyọkan ni wọn wà torí wípé ó ti gbà pé wọn ò yàtọ̀ sí ara wọn ẹyọkan làwọn àjọ pín fún wọn ní méjì ṣùgbọ́n tó bá gbà pé wọ́n yàtọ̀ síra wọn orí wọn ò jọra wọn nù àjẹ́ pé ìlà mẹ́ta tá a bá múnú dúkìá ń sìn ọ̀nà mẹ́ta lápin sí á fún lámarin ìdíndẹ́fà á fún nìkan á fún fàkírù tá a tún sí alákọ̀ọ́nípakùn ẹni tí ò nípa á fún nìkan mìsíkì ẹrù ọlọ́run ti rí jẹ díẹ̀ díẹ̀ á fún náà nìkan. إنما الصدقات للفقراء والمساكين. tá a bá wá ń wá bò láti máa mọ̀ yàtọ̀ wọn lọ́pọ̀ ọgbà ànábì fi àwọn àdìsí kan wá sánábì fi ìdá owó tó fi ṣẹ̀wọ̀n ẹ̀ nínú àdìsí tí dárúkòtù nígbà tí aṣíwájú wa Abdullahi bin Mas'ud tó gbé wá ọlànàbí sọ pé látàhílù sọdọkà lè rọjò ní ẹ gbọ́dọ̀ náwó ṣàká fẹnìkan làwọn hàmsù nàdírà tá a bá ti lè bàdíríà mu àádọ́ta lọ́wọ́ ẹ̀ ó ti kú òní tálákà ó ti kú òní mìsíkì ṣáà kan wọ́n fowó wọ́n fi wọ́n fi sòdiwọ̀n ẹ̀ ètí dídíàmù bá wá bí nínú náírà làwọn a máa wá kiri ẹni bá ti wá nírú ẹ̀ àádọ́ta lọ ó ti kú òru ẹni tí wọ́n pín zaka fún ló kọ́ mìsìkì àti fàkì. iná sọ́dà kan tún lè lè fúnpọ̀rọ̀ ìwà ìmọ̀dáàbí. níbòmíì wọ́n sì fi bí ogójì èyí ń wà nù àdìsí ti sẹ́ẹ̀dù fún àsìlámù gbà wá ọlọ́nà bí sọ pé mọ́sà álàmì kún. ẹni bá tún béèrè nǹkan nù yín wàláwù kíyàtùn àwọn adìlọ́hà tó ní tó kan lọ òkìyà yẹn ó kọ owó tí máa ń jọ ni níkẹyìnkẹyìn yìí òun ni wọn ń bówó a ṣe ń jẹ náírà òkìyà lówó tí wọ́n jẹ ẹ bá wá ní kan lọwọ tàbí tó ṣe déédéé ànábì ní ọ̀gbọ́dọ̀ tẹ́wọ́ gba ọrẹ lọ́dọ̀ ẹnìkan náà òun náà ti rọrọ nù. wọn òkìyà àrùbáwò náà dìrà hàn wọn gbà pé kan ó ti déédéé ogójì dìrámù ogójì dìrámù ni wọn fi ṣe ẹ̀ níbẹ̀ yẹn níbòmíì. wọ́n di wọn rẹ̀ lójú ọ̀nà míì sípò wípé gbogbo ẹni tó bá ti ní ohun tí yóò jẹ láàárọ̀ tó lè tún rí jẹ́ ń ní alẹ́ wọn ò bá sọ̀rọ̀ ọ̀tọ̀sán kódà wọn míì gbé lórí oúnjẹ alẹ́ nìkan tí ó yọ lálẹ́ tí ó fi wọlé lọ sùn. wọ́n gbà wípé abọ̀rọ̀ ni níbòmíì oúnjẹ ọjọ́ kan àwùsàn kan òru kan ọwà fún òyìnbó oúnjẹ ẹ̀gbọ́n mẹ́ta wọ́n gbà pé òsì inú ẹni tí yóò tún bọ́ ọ̀tá tí ó máa tẹ́wọ́ wípé ẹ̀ fún إنما الصدقات للفقراء والمساكين والآملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغامرين وفي سبيل الله وفي السبيل فريدة من الله والله عليم حكيم. àwọn míín wá títí débi wọ́n fi wọ́n ti aṣáájú ẹ̀dá. pépé ńgbà ọlọ́run ti lè sọ fún un pé wàwájà dákà áìlá fáàbìnà àrí ní áìlà aláìní sálákà fáàbìnà àwọn awalarọ ọlọ́rọ̀ awa àmọ́ ń wá ọrọ̀ ànábì kiri ẹni tí àìmọye ọjọ́ máa ń lọ́nu ilé rẹ̀ tí wọn ò ní rí náà ẹni tá a rọ̀ lọ́rọ̀. òun ló fi hàn pé kéèyàn ó tó lè tírú ara ẹ̀ mọ́ aláìní tí ó máa béèrè sàká tàbí tí ó bọ́ ta máa ta gbé yóò ní ìdáwò lára ẹ̀ ká tó lè pé ìwádìí òfin ẹ̀sìn ó gbé o bọ́ ta lọ tọ́ba ń fi gba tọ̀lá mọ́ ọlọ́run ó gbé ní kàdúhún wá kàdúsh níbo mi inú àgbà wá mi ìgbéǹdì ẹni tí ò ní sí lójú ẹ̀ tójú rí gbẹ kandaha hmm. ẹ sì rí pé gbà nábì náà màábù náà ni ọlọ́rọ̀ nílẹ̀ Yemen ó ní tọ́ ọba débẹ̀ nígbà tí nǹkan tí ó máa sọ fún wa nínú tó sírò mọ́ fún ni wípé ó ní ọgbà kàkà lọ́wọ́ wọn tó hábù mí ní àzìlíyá ìyí wàtúrọ́ dú lẹ́kọ̀ọ́kọ̀rọ̀ ìyí máa gbà lọ́wọ́ àwọn abọ́rọ̀ ọnú wọn kọ́ ọ máa fún aláìní. Allah eléyìí ń yé wa wípé aláìní òun lọ́lọ́run ló ní ká fún ká tó tún kú ọmọ ẹ̀wọ̀n ǹjẹ́ ní a lè wípé aláìní tá à ń sọ yìí àti tálákà tá à ń sọ. kìkìdá tàwọn mùsùlùmí ni tá a bá rálẹ̀ ìní nínú kèfèrí tí ò kókun jà wá alòdìmà òlẹ́ni tá a jọ ń gbé tí èsẹ̀lẹ́sìn wa tí ò ní tá a lè yọ sàkàfù. àwọn àlùfáà nínú wọn ni ìmáàmù Ikrima òun gbà wípé fúkàrọ̀ àwù. alùfukara awùtọ́lọ̀ wíwẹ̀ yẹn fukara awù ni mùsùlùmí. ìnáma sọ́dọ̀kọ̀ tó lèlè fukara fukọrọ ni màsákìn. ó ní ṣùgbọ́n wálé màsákìn tọ́wọ́ à ń bẹ̀ yẹn òun ohun tó gbára lé òun ni wípé nígbà anabi ó wí fún màádùn ó ní mú nínú máa gbà lọ́wọ́ àdìníyá ìhín àwọn tó bá gbọ́ lọ́n gbọ́nu wọn tó jábọ̀rọ̀ máa gba sàká lọ́wọ́ wọn wàtúrọ́tù fùkàrà ọmọ fùkàrà wù mùsùlùmí torí dọ̀míìrù ìgbára lè tiẹ̀ nù. àtàrà wọn míì wọ́n gbà wípé àwọn gbogbo ẹ̀ ń bá ti jẹ́ tálákà náà nìkan fún. ọ̀rọ̀ mi tún wá mẹ́wọ̀ nínú hadisi yẹn àwọn wá gbà wípé kúkàrọ̀ ìhìn dọ̀míìrù yẹn. kò túmọ̀ sí pé ká sọ pé àwọn mùsùlùmí nìkan ni wọ́n ní kí àǹdọ̀ mi rù lọ bá wọ́n ní tí ń túmọ̀ ní wípé sàkà kálukú nílùú ẹ̀ ìlú ẹ̀ ló ní. fọ́tùrọ́ tọ́mínà gìnìyà yìí àwọn abọ́rọ̀ ní ìlú yẹ́mọ̀nì tó lọ gbà lọ́wọ́ wọn mọ́rù wá fún àwa fọ́tùrọ́ọ̀dù ìlà fúkàrà yìí. olùsí inú wọn náà ní yẹ́mọ̀nì tó ti gbà àwọn aláìní ibẹ̀ náà ni ó fún. ìnáma sọ́dọ̀ kọ́ọ̀dù lè lè fúkọ̀ ìwà lè wà dáàbí. wàlẹ̀ àmìlí náà lè ha wàlẹ̀ mọ̀ alábàtì kùlùbù hàn òfin rẹ̀kọ́ọ̀bẹ̀ wàlẹ̀ gọ́ọ̀mìrì náà wà bí tàbí ilá ìwà tó lè tàbí. فريدة من الله eléyìí òun náà ni umranu bunu hussein ṣe níjọ́ tí ziyad tàbọ̀kan nínú àwọn tí wọ́n jálásẹ̀ mùsùlùmí tó gbé dìde pé ọlọ́gba sàkàkà wá nígbà tí umranu bunu hussein wá dé ziyad wá ń léèrè pé aina limal owó tó ọlọ́gbàdà sàkátó ọlọ́gbà ńkọ́ òun dà kọ́ọ̀là wàlílí máa lè àrísálítàlí sówó ló ní wá ní ẹ wò dáhùn tó fi dá lóhùn. ó sì ní kọ́ lọ gba sàká wá nílùú kan ìgbà tó dé ó retí kí ó dé ọwọ́ òmùránù bùnú sẹ́ẹ̀nì náà wá ń da lóhùn wípé wálé lìmọ́ọ̀lì àlùkàtà sówó ló ní lọ gbà wá ní. ọ̀dà rẹ̀ nídàáhùn èèmà ó lè tó o béèrè yìí kọ̀ yẹ kó o bí wá àkàtì náà nínú ìkùnkùn náà náà bá a ṣe gbà nìyẹn àlá áhàdì rọ̀ṣúlìlà lójú ayé ànábì bá a bá sì gbà tán gbà pẹ̀lẹ́ yìí náà wọ́n wà dọ̀ àná á àìsòkò náà nà dọ̀ àhá àlá áhàdì rọ̀ṣúlìlà. a sì ti fi síbi tá a máa fi sí lójú ayé ànábì. ibi a bá ti gba sàkánà ibẹ̀ náà là á ti há fún àwọn aláìní ibẹ̀. إنما الصدقات للفقراء المساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغامرين وفي سبيل الله وفي السبيل فريدة من الله والله عليم حكيم. èyí ń lọ̀rọ̀ lọ́wọ́ á máa wà fẹ́ẹ̀sìn ọlọ́run sọ àjọ̀lá lọ ni wọ́n fi ya pẹ̀lú sí káyọ sàkámbì kan nílùú kan kakò wá sílùú mi lórí ọ̀rọ̀ mẹ́ta òní wọ́n dúró lé lórí. àwọn tí wọ́n bá lo àwọn tá a ti wí yẹn bí irú àdìsí àwọn olùbùnà àbí jòfìyà tó gbà wá tọ́lá nínú àwọn mùsọ́díkù nàbì àwọn tí wọ́n máa ń gba sàdákà nàbì. wọ́n wá bá wọn wọ́n sì gba sọ́dáka mi ní àgìmìyá ìná wọ́n gbà lọ́wọ́ àwọn abọ́rọ̀ ọ̀nù wa fọjà aláha fi fùkọ̀rọ̀ ìná ìgbà tí ó ha àwọn tálákà nù wa náà ló ti kíni ha fún oníjọ́ náà wà kó tùkù láàmú ipò ọmọ òrukàn òun lòun wà ń jọ́ náà fáàtọ́ ní ó mú bí àpò kéke owó òbílẹ̀mì náà lọ. ó túmọ̀ sí pé àwọn yẹn gbà wípé bá a bá ti yọ sàká a gbọ́dọ̀ kó kúò nínú ìlú tí a ti yọ yẹn ibẹ̀ la gbọ́dọ̀ ti ha azakatu la tún kàn mímọ̀ òdì ha ìlànà òdì náà. wọ́n gbà wípé a yọ sàká tán káwá kó kúò nínú ìlú àti tá a ti yọ yẹn. nínú àwọn àfáà àti ẹ̀ńsọ ni ìmáàmù sùnún ọsọ àdìbùnú kọ́ọ̀sìn àwọn ọ̀pọ̀lọpọ̀ àfáà wọ́n gbà wípé òun lọ̀rọ̀ tó lálàáfíà pàápàá ní mọ́tàdù màlìkì pẹ̀lú gbogbo wọn ibùdó kọ́sìm tá a lọ sọ pé ká mọ́ ha sílùú mi òun wá gbà wípé wà inú kìláàtì lílọ̀rúra fà rúwa sọ̀wà fànákìlùwà sọ̀wà. ó ní tílà lórí kan bá wá fà á irú ẹ̀sẹ̀lẹ̀ nísìnyí wọ́n kó sàká wá láti Saudi wọ́n ń lu àwọn àlù tí wọ́n rí wípé ìyá ń jẹ wọ́n làlúrí ti ṣẹlẹ̀ inú ìmáàmù Ibn al-Qasim gbà pé tí làlúrí bá wá dé táwọn gan yọ sàká torí gbọ́wọ́ òrìbí tó wọ́n tó wọ́n hà sí tó sì gbọ́ fáwọn kan bẹ́ẹ̀ lu mí tí ìyá ń jẹ tó wá fi làlúrí ẹ̀ ó fi lọ yọ fún wa kò sí kankan tàbọ̀ wọ́n lù ú torí wípé àwọn onígbàgbọ́ ìlú kèfèrí ni wọn ọgbà kéèyàn ọmọ kóhun yọ sàkàkà kódà wọn ọpa ẹni ṣe bọba ara kówó ẹ pamọ́ sọlọ lubi tí wọn ti gbọ́ yé lọ́dọ̀ rúran wọn gbà pé kò sí kàkà. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها. òun náà ni máàmù súnúnù náà sọ ọgbà pé tí máàmù òlú tó bá wípé ìlú kan bẹ tí hájà ṣẹ̀dídà tí bùkátà wọn sí ọrẹ nta sísàká tọ́lágbára oníkòsè kankan jáàzà làwọn nákìlú báàdù sọdà kàlùmọ̀sà ikọ́ kọ́ya múmbẹ̀ kọlọ̀ fáwọn tí wọ́n tí wọ́n bùkátà yẹ nítorí pé alahajà ìdánáza láti kọ́ńdà ni tí ìbùkátà sí nǹkan bá ti ṣẹlẹ̀ síbi kan wajaba takdimu ha alama laysa bi muhtaj a gbọ́dọ̀ mú nǹkan lọ bẹ́ẹ̀ ni kámú kó lọ́dọ̀ ẹni sábà pé lè yóò bùkátà sí kámú lọ bẹ́ẹ̀ ni tí ó bùkátà sí. ọrọ nù tọrọ sọ fún wa pé alimusulimu akuli musulim mùsùlùmí ọmọ àyà mùsùlùmí ni láàyè silimu wàlá yà silimu ọ̀rọ̀ kanu orí ọ̀rọ̀ kan náà ti dúró lónìí ọlọ́run ó sọ àjọlá lọ àdínkù lórí iná máa sọdà kan lélẹ́kọ̀ọ́ kàrọ́ àti. àwa wà lórí ọ̀rọ̀ àwọn àfa lójú ọ̀nà wípé sàlẹ̀ mùsàká kò ní ìlú tá a ti yọ kàmọ̀nà sílùú mi a sì gbọ́dọ̀ àwọn àfa kan láàlè mú kó àfi tọ́jẹ́ pé làlúrí tàbí hájà tọ́ba ti wà lọ sí ibẹ̀ èyí tá a gbọ́ ọlọ́jọ́ kò sí wa láǹfààní wọ́n sì yí tá a gbọ́ lónìí lágbọ́n ọmọ fún wa. ọlọ́run jẹ́ ká gbọ́ pẹ̀ láyé jẹ́ kó máa wúlò fún wa ọwọ́ àgbà lẹ́sìn ọ̀la tóbi ọlọ́run àdúpẹ́ arójú ara yìí bọ́tò ni àmàrójú ara yìí wítò ni yàrójú kára yìí bọ́tò la kárójú kára yìí wítò la. جمال